أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير العالمين محمد بن عبد الله وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعى قف ولوم أترى كي نبي محمد ومحمد صلى الله عليه وسلم ìkẹ́nà kọ́ máa bá àwọn sọ̀hábà nábì àwọn ará ilé rẹ̀ tí wọ́n gbà fún wọn ti gbódú fi dáadáa tẹ̀lé ànábì tí ó fi jẹ́ ògbé náà kí àwọn gbogbo àwọn olùkọ́ wa pátá ọlọ́ndàkùn ìjọjà rè bá wa san wọn ní ẹ̀san olóore àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo ìgbà ọlọ́mùsà bá wa ṣe fún wa ìrọ̀ ayé ìrọ̀ àlìkí àmọ̀ ni wọn ní mùsùlùmí mùsùlùmá ìdùnnú gbogbo tí àwa ń papọ̀ kírun láàyè kọ́lọ́n kó gbàdúrà gbogbo wa ìrámọ̀tì alhamdu rahman. pẹ̀lú ọ̀dà ọlọ́run àtúntò máa tẹ̀síwájú nínú tíra àdéhìí tí a máa ń kà fúnra wa bí a bá ti kírun tán lálẹ́ àbí láàárọ̀ èyí tá a máa kà lálẹ́ òní àdéhìí náà ni àdéhìí ẹlẹ́ẹ̀kẹtàléní ogójì àdéhìí forty three nínú tíra tá a mọ̀ sí miato hadith lèlè tí ó jẹ́ ti àwọn ṣó bẹ́tù tawciyyati lijaliyati fi zulfa kí ọlọ́run kọ́ mi sábà wá san wọn ní ẹ̀san olóore káńgbàgbé tí a kà ní àárọ̀ tí ń sọ fún wa nípa ìpàtàkì ìrántí ọlọ́run tí a ti ṣàlàyé fún wa nínú ẹ̀ nípa pé tí ń jẹ́ ìrántí ọlọ́run òun náà ni kéèyàn máa rántí ọlọ́run ní gbogbo sẹ́kàn téèyàn bá ṣe ìrántí ọlọ́run yẹn yóò lè jẹ́ kéèyàn tún múra sí i tó bá jẹ́sẹ̀ dáadáa ìrántí ọlọ́run yóò lè jẹ́ kéèyàn pa aburú tì torí gbà téèyàn bá ti mọ̀ pé ah ọlọ́run ọba ń bẹ pẹ̀lú mi ọlọ́run ọba ń rí mi yóò lè jẹ́ kéèyàn pa aburú tì àdìsí èyí tí a ó máa gbéyẹ̀wò lálẹ́ yìí òun náà la sọ fúnra pé ń jẹ́ àdìsí ẹlẹ́ẹ̀kẹtàléní ogójì tó sì jẹ́ àdìsí afáwa Abu Huraira náà èyí tí àdìsí yìí kókó méjì kan bẹ nú ẹ̀ tó jẹ́ sí wípé òun làwọn àfáà sábà máa ń lò láti lè fi de iṣẹ́ tẹ́dá ó bá ṣe láti lè fi dè é òun ni ó de iṣẹ́ tẹ́dá ó ṣe òun náà ni ó sì tù ú òun ni ó lè jẹ kí ìwọ náà fúnra rẹ kó o lè máa fúnra rẹ ní máàkì wípé ṣé iṣẹ́ yìí ṣiṣẹ́ tọlọ ń bẹ mí lélẹyìí àbí tí ó yàn mí ní í ṣe látara bẹ́ẹ̀ tí èèyàn bá ti wá rí wípé tọ ó wọlé sí abẹ́ àwọn òfin méjèèjì àjẹsípé ntọ́lọ́wọ́n bá lékè ọlá ní tó yàn wá náà lèèyàn ń ṣe ṣùgbọ́n tí o bá ti wọlé síbẹ̀ àjẹsípé èèyàn ti jáde kúrò níbi ntọ́lọ́wọ́n bá lékè ọlá ẹni tí o bá ti ṣe ntọ́lọ́wọ́n bá lékè yàn án òǹtọ̀hún ó ṣiṣẹ́ lásán nù ọlọ́run kọ́ mọ̀jà ṣiṣẹ́ lásán. ani abi hurayrata radiyallahu anhu anna rasulallahi sallallahu alayhi wa sallam qala inna allaha la yanzuru ila suwarikum wa amwalikum walakin yanzuru ila qulubikum wa a'malikum. anabi ah, ìkẹ́ ọlọ́run ọlọ́run kọ́ mọ̀ bá anabi ń sọ fún wa yìí pé. dájúdájú ọlọ́run ọba tó dá wa ẹ̀rí ìgbékalẹ̀ ọ̀rọ̀ yẹn ìyẹn ní tó ń fìdí ẹ̀ múlẹ̀ pé tá à ń sọ òkè mọ̀ pé bó ti rí nìyẹn o la yanduru ila suwarikum ọlọ́run ọba ò ní wo àwòrán bó ṣe dá wa kò ní wo àwòrán ara wa ìyẹn ni wípé kò ní wo bí ìwọ tó ṣiṣẹ́ yẹn báwo ló ṣe rí yálà ìran kan ló jẹ́ ni yálà ọmọ ẹnìkan ló jẹ́ ni. yálà bí àwọ̀ rẹ ṣe rí ni ọlọ́run ò ní wo gbogbo eléyìí wà àmúwá àlekàn kódà kò ní wo pé wọ́n tó ṣiṣẹ́ yìí báwo ló ṣe lówó sí báwo ni dúkìá ọlọ́run ò ní wo gbogbo eléyìí ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́run ò ní wo kó wáyé sí wípé bẹ́ẹ̀ ara tó ń tọ́jú èyí ń kọ́ lọ́n fẹ́ wò ọlọ́run ò ní wo pé dúkìá tó ń kójọ eléyìí ń kọ́ lọ́n fẹ́ wò bó tilẹ̀ jẹ́ sí pé nǹkan nítorí lè wò lábẹ́ pé ọ̀nà wo lọ́gbà kójọ ìwò lọ́nà sí àdìsí mi sọ yìí hàn ṣùgbọ́n ìtọ́lọ́mọba àlekọ́lá nídìí lára wa walakin yanzuru ila qulubikum ọlọ́run ó wò ọkàn yín abẹ́rẹ́ nǹkan ọlọ́run ó ṣe kí ni o ọlọ́run ó wò ọkàn yín ọkàn wa òun ni ọlọ́run ọba àlekè ọlá wò kódà wà a'malikum yóò sì tún wo iṣẹ́ tàbá sí náà fún àwọn abáàdì wa rí mú jáde wọn ní yanzuru ila qulubikum ìyẹn gan la ń pè ní al-ikhlas iṣẹ́ tó o bá ṣe torí ta ló fi ṣe é àbẹ̀rẹ̀ nǹkan ọlọ́run ò fi ta orí ta ló fi ṣiṣẹ́ yẹn tó bá yẹ pé torí tọlọ́run ló fi ṣe é tó sì ṣe é ní ti tọkàntọkàn ẹ̀rí tó bá jẹ́ pé torí tọkàntọkàn ló fi ṣe ìkànnì yẹn nínú májèmú tá a máa pè ní àlè ìkìláàs gbogbo sẹ́tìyàn bá ṣe láyé èyí tí wọ́n máa jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ jẹ́ pé èèyàn ṣe pẹ̀lú ìkìláàs èèyàn ṣe é ní ti torí tọlọ́run kì í ṣe pé èèyàn fi ń wá nǹkan kan torí tọlọ́run ojú rẹ ọlọ́run lèèyàn fi ń wá lèèyàn ó ṣe déédéé bí ọlọ́run ti ní ká ṣe é ó ṣe déédéé bá anabi sallallahu alaihi wasallam ti ṣe é ó ṣe déédéé báwọn sọ̀hábà tí wọ́n gbà látọ̀dọ̀ anabi ó ṣe déédéé bí wọ́n ti ṣe é gbogbo iṣẹ́ tí èèyàn bá ti ṣe tó bá ti pò fún nǹkan méjèèjì yìí èèyàn ṣiṣẹ́ lásán nù èèyàn ṣe kíni èèyàn ṣiṣẹ́ lásán ọlọ́run kọ́ mọ̀jà ṣiṣẹ́ lásán o torí ìdí eléyìí gbogbo iṣẹ́ táwa náà bá ṣe ló fi gẹ́sí wípé anabi tó sọ bí àdìsí mi pé innamal a'mal binniyat àníyàn ìkìláàsì ó ṣe pàtàkì ogun tẹ́lá wà sí láyé torí ìdí eléyìí káwa náà ká máa kíyèsí ká máa láníyàn dáadáa lórí tẹ́lá wà sí ló fà á tó fi jẹ́ sí pé àwọn sálàfì sọ̀rọ̀ àwọn ẹni rè ṣáájú tí wọ́n bá ti ń ṣiṣẹ́ kan ó tún máa tán àníyàn yẹ̀wò gbogbo gbà ilé yìí tí kò sì fi jọ pé bóyá àbí nǹkan kan la fẹ́ gbà ń bẹ̀ ẹ̀rí la fi rí ọ̀rọ̀ kan Allahu a'lam bisihatihi wọ́n sọ fún wa pé àfàwà umaru àbí nǹkan wọ́n níjọ́ kan lójú ogun wípé arákùnrin kan àfa umaru fẹ́ pa lójú ogun ó ti wọ bọ́lẹ̀ wọ́n ti fẹ́ pa wọ́n ti gbéra sókè wọ́n ti gbàtí arákùnrin náà tó bẹ́tọ́ sí àfa umaru lójú àfa umaru sì dá ìdàrà àfa umaru sì pa mọ́ wọn wá bẹ̀rẹ̀ pé kílódé wọn ní àfa umaru ni torí tóun bá lọ lè pa àti pé kèké torí ọlọ́run lòun fi pa mọ́ torí tó tù síhun lójú ni bí tàn náà tó bá lẹ́sẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ tó bá jódodo bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a sáfẹ́ mú jáde ńbẹ̀ ni wípé a rí ìkìláàsì mú jáde nínú iṣẹ́ àwọn ẹni rí ìṣáájú sẹpẹ torí Ọlọ́run lọọ fi pa tẹ́lẹ̀ ṣùgbọ́n orí pé tutọ́ sí mi lójú kọ́ máa ra ìpè torí itọ́ tòun tó tutù sí mi lójú lòun fi pa tó fi pa tì káwa náà ká máa kíyè sára o níta bá ń ṣe káwọn òkú sí torí Ọlọ́run la fi ṣe bàbá ṣe ń torí ayé làwọn ẹni rè ṣáájú ẹrú wọn fi máa bá àwọn gbogbo àwọn ṣe wọn bá ń ṣe wọn mọ bẹ́ẹ̀ lọhùn pé Ọlọ́run dákun ẹ jọjọ tiẹ o jọjọ pé torí tiẹ la fi ṣe o káwa náà ká máa yà níyàn o gbogbo gbà bákan náà ká sì kíyè sáwọn ṣe tá a bá ń ṣe kọ́mọ̀jẹ́sí a máa wò múra pé bó ti wèmí tí í ṣe é ní nǹkan ká máa wádìí pé bò làwọn ànábì ti ṣe é ní o ká máa wádìí pé bò làwọn sọ̀rọ̀ ti ṣe òun ló fi lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run abẹ́lẹ́ bàtà alá nínú àánú ẹ̀ kọ́lọ́n kó tún àwa náà ṣe lórí gbogbo tá a bá kù sí kó jẹ́ kí iṣẹ́ wa náà kó lè máa jọ ti àwọn ẹni rí ìṣáájú wa wa ala wa ashabihi